ẹ jọ gbogbo ẹ̀yin tí ẹ bá ń darapọ̀ mọ́ wa torí ọlọ́run ẹ jọ ẹ afọlọ́ǹbẹ̀yìn ẹ dákun ẹ máa ṣe ẹ ọ̀rọ̀ yìí ni o arákùnrin ọmọ ọ̀dọ́kùnrin tí ẹ ń wò yìí ní òní ní dédé aago mẹ́fà so òun ni wọ́n pè wá ní oríta ajégúnlẹ̀ so ìgbà tá a dé oríta ajégúnlẹ̀ ìmílẹ̀ bá a ṣe ń dé oríta ajégúnlẹ̀ ni wọ́n ní arákùnrin yìí ó wọ sọ wá ó sì wọ ṣòkòtò. So so ṣùgbọ́n gbà tó dé oríta Ajégúnlẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní bọ́ra rẹ̀ sí òhò ọmọlúàbí kódà gbogbo àwọn tí wọ́n ń bẹ́ńbẹ́ ń sáré dì í mú débi pé wọ́n àwọn kan ni ọlọ́run ló ń sábàbí láti wọ ṣòkòtò tí ẹ ń rí wọ́n wọ̀ fún gbogbo ìwádìí tá à ń ṣe fún bá a ṣe ń bi lórúkọ akọ fún ní kókó mu pé bóyá ìkankan ń ṣe ni so abomisi lórí gbogbo eh, nǹkan tá a mọ̀ láti ṣe ṣùgbọ́n gbà tá a rí kó sọ̀rọ̀ kò sọ̀rọ̀ rárá bọ̀ ó ń sọ Yorùbá lẹ́nu ó dàgbà ta ni a fẹ́ mọ gbé bọ̀ wá sàmọ̀tẹ́kùn oníká mọ́ gbé òun lọ ah, ọ̀rọ̀ yẹn ó wá yà wá lẹ́nu kò sọ̀rọ̀ rárá kò sọ nǹkan kan kódà ni pé kó tún kọ́ bí ó ń sọ Yorùbá ni pé kó tún kọ́ àwọn orúkọ ẹ̀ ni pé kó kọ́ kalẹ̀ síbẹ̀ náà kò tún kọ́ kalẹ̀ ẹ jọ torí Ọlọ́run bóyá tẹ bábá rè bá lókèétì àwọn tó jẹ́ òbí ẹ̀ ojú rẹ̀ la fi ń hàn yìí so ẹ dákun ẹ bá wa share rẹ̀ torí ọlọ́run ẹ bá wa share rẹ̀ ẹni tó bá mọ̀ ẹ dákun ẹ jẹ́ ká comment torí ọlọ́run ẹ jẹ́ ká comment bóyá ó lè jẹ́ student àmọ́ ẹnìkankan torí gbogbo àwọn èèyàn lóríta sẹ́ńgúnbẹ̀ ni wọ́n ti pọ̀ àbí lóríta ajégúnlẹ̀ ni wọ́n ti pọ̀ tó yẹ pé àti ẹ̀rẹ́ nìkankan tí ó tiẹ̀ lè sọ pé òun mọ̀ àbóhun tiẹ̀ mọ̀ bí tó ti wá so fasokoto sókè fasokoto sókè so akànrí pọ́ngbọ̀n náà ni ẹ dákun torí ọlọ́run ẹ bá wa share rẹ̀ torí ọlọ́run ẹ bá wa share rẹ̀ so ẹ ẹ ẹ pe ẹ pe Ṣakí Lọ́mọ́wà tẹ bá mọ ẹni tí ẹ bá mọ mọ̀lẹ́bí ẹ ẹ dákun ẹ bá wa ẹ pè é ẹ pe Ṣakí Lọ́mọ́wà ẹ dákun ẹ bá wa share rẹ̀ torí ọlọ́run ẹ jọ̀ọ́ torí ọlọ́run mọ́ wa àìsàn ò ní ṣe wọ́n tó àmọ́ nǹkan kan tó ń ṣe é so fẹ́ sọ̀rọ̀ ni sọ̀rọ̀ kí lórúkọ ẹ ẹ sọ̀rọ̀ kí lórúkọ ẹ. Ah, ah. kí lorúkọ ẹ sọ̀rọ̀ kí lorúkọ ẹ ṣé kí wọ́n mú ẹ wọlé ni sọ̀rọ̀ kí lorúkọ ẹ. <laughs> <laughs> sọ̀rọ̀ ẹjọ́ torí ọlọ́run kò tiẹ̀ wá yé wa ẹjọ́ torí ọlọ́run ẹ dákun ẹ bá wa ṣí ọ̀rọ̀ yìí torí ọlọ́run torí ọlọ́yẹ bá wa ṣí ẹ̀rẹ́ ẹjọ́ ó yá sọ̀rọ̀ náà. báwo ló ṣe débẹ̀ yẹn sọ̀rọ̀ ta ló bí ọ débẹ̀. ẹjọ́ bóyá táwọn yẹn bá mọ nǹkan tó tún ṣe torí oríṣiríṣi àwọn nǹkan ló máa ń ṣe yẹn bóyá tá a bá mọ àwọn nǹkan tó tún ṣe bó ṣe ń ṣe yìí ẹ dákun ẹ jẹ́ torí kò yé wa dóò arípára rẹ ń gbóná adẹ ti fomi sàn lára nù. No so ẹ dákun àmọ́ nǹkan tó ń ṣe yìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ mú bá wa comment síbẹ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àwọn ọmọ wo ò ní sọnù àwa ní ò ní sọnù torí Ọlọ́run ẹ jọ̀ọ́ kí lorúkọ ẹ ẹ kí lorúkọ ẹ sọ̀rọ̀ náà. kí lorúkọ rẹ ẹ kí lorúkọ rẹ kí lorúkọ rẹ kí lorúkọ orúkọ rẹ kí ni. Eh? àbí kí wọ́n nà ọ́ ni. Eh, eh, ẹ filẹ ọyà farabalẹ̀ farabalẹ̀ farabalẹ̀ ọyà joko joko joko sit down sit down jókòó jókòó ọlọ́run wọ lásìkò yìí ni ó ń ṣàánú àwọn òbí rẹ̀ pẹ̀lú ògo ọlọ́run kí lorúkọ ẹ̀ kí lorúkọ ẹ̀. aminu ziyad aminu ziyad aminu ziyad. amiru ẹ́ eh? farabalẹ̀ farabalẹ̀ ṣe sùúrù dákun dákun ṣe sùúrù mọ́ sunkún Allah Akbar Allah Akbar kí lorúkọ ẹ kí lorúkọ ẹ sọ àmì kí lorúkọ ẹ ẹ eh? sọ náà kí lorúkọ ẹ hmm? ó ń sunkún ni hmm? kí lorúkọ ẹ kí lorúkọ ẹ ọ̀rọ̀ jáde síta kí lórúkọ ẹ̀. o ti fẹ́ sọ ọ́ ah, ẹ́ ẹ́ kí lórúkọ ẹ please ẹ ẹ bóyá ta bá ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ṣe ṣe kó dà ẹ ṣe gan ẹ kí lórúkọ ẹ. ṣaki ṣaki. ẹ ṣaki. ẹ. ẹ jọ ẹ dákun ẹni òun rẹ̀ ni. kí lorúkọ ẹ ọyá ah. jẹ jẹ jẹ mo rò pé bí n pa á gan. amiru isiaki ẹnìkan ni ó kọ́mẹ̀ntì pé ó ní amiru isiaki lórúkọ igbó kí lorúkọ ẹ kí lorúkọ ẹ what is your name kò sẹ́ni kankan tí ó lù ẹ náà. what is your name èdè wo ló gbọ́. yorùbá ni yorùbá ni yorùbá ni eh, sábà bí kò fún ẹjọ ẹdá ẹni tó bá mọ àwọn ẹyin náà ni eh, à ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà ni kì í ṣe pé bóyá ń jagbe mọ́ àti kódà èyí tá a ti ṣe ti ju kíní lọ láti aago márùn láti kò ya àti kò ya pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀yà farabalẹ̀ farabalẹ̀ hmm, àwọn èèyàn ń kọ́mẹ̀ntì farabalẹ̀ kí lorúkọ ẹ̀ kí lorúkọ ẹ̀ kò sí ohun tẹ bá fún tí ò ní mu ọ̀yà mu gba gba kóòkì kò mu mu kò sẹ́ni tí ó lò ẹ̀ ọ̀yà mu n ò lù àmọ́ gbogbo ọ̀yà mú. mú mú farabalẹ̀ farabalẹ̀ èyí àà ọ̀yà. Bá bàbá azeez a ti fún lómi a ti fún lómi a kàn ń fi lára balẹ̀ ní ọ̀yà mú yòókù mú yòókù ó mú mọ́ ọ̀yà so ó ó farabalẹ̀ farabalẹ̀ farabalẹ̀ farabalẹ̀ so ti gbọ́ farabalẹ̀ ọ̀yà wá jókòó wá jókòó ẹ dákun bá gbàgà wa fẹ́ kí ojú àwọn ìfọ́tọ̀ ọ̀yà farabalẹ̀ so ti gbọ́. Hmm? sọ ara balẹ̀ tó ti gbọ́ sí sùúrù ẹjọ́ ẹ bá wa ṣí ẹ ọ̀rọ̀ yìí torí ọlọ́run àwọn mọ̀lẹ́bí rẹ̀ á ṣẹ́mọ̀ kó lè san àmọ̀tẹ́kùn bíi ta kàn mú wáyé. bóyá jókòó sit down jókòó wá jókòó báyìí wá báyìí ní jókòó jókòó jókòó jókòó sit down jókòó báyìí. farabalẹ̀ farabalẹ̀ sótú gbọ́ ó yá jẹ àgbàdo rẹ jẹ mo sunkún kí ló tó ń sunkún rí. ṣe sùúrù ṣe sùúrù ó yá rí. farabalẹ̀. Uh, bàbá mánìjà a ti mú wọnú ilé a ti bá a sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kódà níbi tí a ti rí inú ilé kan ni wọ́n fún wa tá a jọ jòkó tá a jọ sọ̀rọ̀ àti látàgò márùn láti kò yá nǹkan yìí sà a rí i pé kò change ẹ ń sunkún náà ni náà la fi ní pé bóyá tá a bá mu wá mọ̀tẹ́kùn bóyá ó lè ṣe é ṣe àmọ́ àmọ̀tẹ́kùn náà nísìnyí so àti rí àwọn tó tẹ àti rí yàtọ̀ kankan pa ẹ̀. ó ń sọ̀rọ̀ ó ń sọ yorùbá náà lẹ́nu kódà yorùbá rẹ̀ dán ṣùgbọ́n kò dárúkọ ẹ̀ fún wa kò dárúkọ ilé rẹ̀ kò dárúkọ mọ̀lẹ́bí rẹ̀ àdẹ̀rẹ́ nìkan kan tó mọ̀ nínú gbogbo àwọn tí wọ́n ń kọjá tí kódà èrò ti pélé lérí la tún fi wò ó pé ká fi mú kó ní oríta ajégúnlẹ̀ ẹ̀ náà ṣàmọ̀bẹ́rò ṣe mọ́ ń pọ̀ lájégúnlẹ̀ la fi mú. Como, como? Calma. Mo mọ orúkọ mọ́mọ́ mi. Mo orúkọ mọ́mọ́ mi. Mo orúkọ mọ́mọ́ mi. Kí ló kọ mọ́mọ́ yẹn? Ṣáàkì. Ṣáàkì. Ṣáàkì. Ṣáàkì rà. Ṣáàkì rà. No, kí ni ẹ mọ ẹ sì sọ? Kí ni? Kí lorúkọ? Kí lorúkọ mọ́mọ́ yẹn? Kí lorúkọ? Kí lorúkọ mọ́mọ́ yẹn? আমি ব্যাকলো করে